ẹ̀yin tèmi ṣé wàá pa um orúkọ tèmi ni ọlámidé um èmi ni mò ń kọ́ yín bó ṣe program ní èdè yorùbá uh, ṣé wàá pa so nǹkan tá a fẹ́ ṣe lénìí là ń pè ní iteration iteration and um, kò sí bó ṣe fẹ́ kọ application tó nílò iteration and bí mo tẹ̀ ti ń sọ fún yín tó bá ti understand concept yẹn ń sìn the same concept náà ló máa apply tó bá fẹ́ kọ́ iteration in other programming languages so tó bá ti yí ẹ̀ ń sìn tó bá ti mọ̀ nǹkan tí iteration mean ń sìn pẹ̀lú c sharp tá a bá ti implement pẹ̀lú c sharp nǹkan tó kọ́ ní láti ṣe ní kókó google how do I implement iteration in whatever programming language of your choice and o máa rí àwọn syntax tó máa lò láti lè implement so iteration wà ó ṣe pàtàkì hmm, tá a bá tún dé ibi tí ibi tá a máa ti kọ́ arrays a máa tún lo iteration you know nǹkan tí iteration simply mean pé kéèyàn ṣe nǹkan kéèyàn tún nǹkan ṣe kéèyàn máa tún nǹkan ṣe kéèyàn repeat almost the same process kéèyàn kéèyàn repeat ẹ̀ you know nǹkan tó mean nìyẹn like repetition like kéèyàn ṣe nǹkan kéèyàn tún ṣe ṣe nǹkan tún ṣe nǹkan tí iteration mean nìyẹn but ó máa ó máa yín clearly tá a bá ti a máa a máa kọ code a máa kọ́ as a a máa implement ẹ̀ in C sharp nǹkan tí iteration mean so ẹ ká go ẹ ká lọ straight ká you know let's open let's create a new project mm-hmm. uh, so of course mo sọ fún yín click on Visual C sharp then window desktop console app ẹ ká pèlè ní four iteration because àwọn oríṣi iteration ló wà we have four loop we have do loop Bó yẹ ká ṣe for iteration ìyẹn ló wà more common. Tó bá dẹ̀ ti mọ̀ yẹn ó máa wà alright. For iteration okay. So um our console app template wọ́n máa um Visual Studio máa create ẹ̀ fún wa. um Ìwọ tó bá fẹ́ understand nǹkan tí gbogbo eléyìí mean go to our first class on um ìgbà tá ìgbà tá application hello world ó máa yé ẹ so ẹ ká kọ ká ká ká ká explain nǹkan tí for four loop means that's iteration like four loop mo sọ fún yín iteration means kéèyàn loop kéèyàn repeat àwọn nǹkan kéèyàn tún nǹkan ṣe kéèyàn ṣe nǹkan kéèyàn tuntun ṣe nǹkan tó mean nìyẹn so most of the times mo fẹ́ sọ applications iterations fún normal tá a develop application you know, most of the time nǹkan tá a bá lo iteration fún ni pé maybe a lọ sí database a lọ fetch records so a fẹ́ output sórí screen each of the records kò yẹ nǹkan tó máa ṣe ní kó tó bá ti tó bá ti lọ fetch àwọn record yẹn you know iteration ló máa fi ṣe kíni òun ló máa fi ló máa fi loop through each records tí wọ́n máa bọ̀ wọ́n máa display the first one wá display the second one wá display the third one wá display you know, loop and four four loop yẹn ló máa máa lò láti fi ṣe wọn so let's just go straight to it so just follow what i'm doing so for int i for int i equals to zero i less than five i plus plus ẹ ká kọ́ tẹ̀ ká kọ́ display nǹkan tí tá a console the right line i dot to string i convert into yẹn sí ṣe string ẹ ká ṣe console dot read line so that kò be console in a way. so I can run ràn nílé kó kárí nǹkan to tó ṣẹlẹ̀ ṣe ti rí kí display You display zero one two three and four so I'm máa explain nǹkan tó to tó fi rí tó bá wo nǹkan tí mo ṣe síbí báyìí nǹkan tí mo sọ ni pé mo declare variable tó jẹ́ int i mo wá assign zero mo mo initialize it to be zero okay loop tá fẹ́ ṣe yìí o i'm starting with i equals to zero mo á fi conditions there's always the initialization part of every loop bí tí mo ti initialize loop yẹn ni int i equals to zero mo set i to be zero this is the conditional part mo as long as r is less than five hmm? as long as the condition yìí bá true kí ló máa ṣẹlẹ̀ ó máa máa implement nǹkan tó wà ní quali yìí this block so nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ṣe the first initialization yìí mo ti intercept to be zero mo wá ní pé as long as r is less than five as long as this r is less than five execute what is inside this quali praise, this block of code, execute it. To about execute each of, to about execute it, and then go and increment the value of i. In Kotu means here, we have the word initialization part, we have the conditional part, till loop in and wo, for you to know whether it needs to go back and read and, and do what is in that loop, in that um, block. And then this is like the incremental where you increase, you know. And you have to be careful if this is not right, kíni loop ẹ máa wọ infinite loop ni imagine kò kọ kò kọ má tiẹ̀ fi eléyìí sí kò kọ fi kò kọ fi i kò bá tó bá fi eléyìí sí infinite loop ló fẹ́ wọ̀ yẹn system um, application yẹn kò máa ó kò máa crash ni mm -hmm. so you have to put this so that at every point in time at least there will be a time tó ń gbé condition yìí ó máa false so that a lè move out of that of that loop now màá fẹ́ yẹ kí n fi ẹ jẹ́ kí n fi break point sí sódò máa fi lè yé wa nǹkan tí kíní ṣe ẹ jẹ́ kí n fi break point sí ibà kí n wá ràn ní lọ ẹ máa rí bó ṣe everything ṣe ń move ṣẹtiri break point dé ibà yín sìn ẹ kí n hover lórí i ṣẹtiri i at this point dey equals to zero because mo initialize i to be zero so i is zero at this point right i is zero so step so step into later afẹ maybe it's a function afẹ one function I'm a máa lo step into yìí but this step over ló wọn máa lo or you put F you press um, function F10 F10 key so ti click ele at this point my i is zero and is i so so satisfy condition yìí is i less than five yes zero is less than five as long as zero is less than five ó máa execute nǹkan tó wà yẹn báyìí ti over ẹni kó máa wọnú block yẹn ṣe ti rí ó wọnú block yẹn at this point ó display i equals to zero ẹ continue so at this point nítorí condition yìí sì true ó máa ó máa ó máa padà tó ti ó ti ó ti increase ẹ báyìí nísìnyí ó ti fẹ́ increase ẹ this will now become one after this is done ó ti increase ẹ to one tí má tí má check i ti dey one tí ó ti rí ó ti yé yín mẹ́rin so ó máa tó wá go over pé is one i i now is now one is one less than five yes if it's less than five ó máa wọnú block yẹn á tún lọ nǹkan tó bá kọ sínú block yẹn ló máa implement ló máa fi ló máa fi gbé one jáde the same thing ló máa tún ṣẹlẹ̀ at this point nísì i is now two it's two less than five yes wọ́n máa ṣe lọ bẹ́ẹ̀ you know just the same thing wọ́n máa check Kini i nsìn i ti di kí three nsìn step in ó wọnú block yẹn ó execute at this point i is what four is four less than five yes ó sì máa implement ẹ̀ ó sì máa execute block yẹn at this point nsìn i is i is still four okay for my increment ẹ̀ yeah So at this point, in Isomani, I is now five. Is five less than five? No. Five is actually equals to five. Five is not less than five. So can he execute block block yìí. Ó kàn máa jáde wá sí ìwà yìí. Ekin Ekin step in. Chesiri. Kò wọnú because at this point the condition has proven to be what? To be false. Because five is not less than five. If I put into Ekin if I is less or equals to five, oh, máa ṣe run again. But because this condition at this point is now false, because i in this case is five, and i is less, it's actually equals to five. it's not less than five. Kò ní as long as the condition you bá it true kò execute block of code yìí ó kàn máa bọ́ sí ibà and then that will be the more like the end of that loop. So tó ra eré zero one two three four if nǹkan tó fi if you display five nígbà that point five is not less than five so ló fi die the ní loop yẹn so ó yẹ yín bẹ́ẹ̀ yẹn bí relationship ṣe tó bó ṣe ń rí nìyẹn you know and ó máa lo kíní ìlú ó máa ó máa nílò ẹ̀ gan tó bá ti ń bẹ̀rẹ̀ sí develop application ó máa nílò ẹ̀ but understanding ẹ̀ lákòóso fi fi hàn yín sí because at this point you are still a beginner right so kò kò understand bó ṣe ń lọ nísìnyí ok so ẹ kí n tún fi nǹkan kan hàn yín nípa for loop ẹ ká ní pé ẹ ká fi condition sí ibà yìí pé if i I ká fi bracket sí if i equals to three if i equals to three mo fẹ́ ṣe kí ni mo fẹ́ output we found three mo wá fẹ́ break out of this loop now nǹkan tẹ́ máa understand nǹkan tí break mean ni pé nǹkan tí mo ń ṣe ń sìn mo ní pé okay iterate through from zero as long as gonna. once you get to i equals to three hmm? break ẹ ká rọ ni ẹ ká ẹ má ẹ lo break point ẹni pé ó kàn máa display we found three and then it's gonna break out we found three now kí ló ṣẹlẹ̀ ń sìn ẹ go back ká step in ká wọ nǹkan tó ká wọ nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo wọn nínú kóòdù yẹn. So at this point, i equals to zero, which is the normal stuff. We oh, are I can step, can step over. At this point, i is zero. Is i equals to 3? No. O ma wá sí báyìí. O continue because at, at least zero is less than five, So the condition is still true. O ma tún At this point, i equals to one. at this point. Is one equals to 3? No. As long as one is not equals to 3, kò ní kò ní kò ní execute block yìí. A kò sí ìta ni tó ti rí bẹ́ẹ̀ ó tún check at this point is i equals to three no at this point i should be now equals to three at this point is i is now equals to three kí ló máa ṣẹlẹ̀ ó máa wọnú block yẹn we found three so break yìí ó máa fi break out of the follow. loop tó bá ti lo break in any follow. loop kó tó máa ṣe ni pé ó máa break out of that follow. no matter anything else over tó wà nùgbẹ́ even tí condition yóò bá ti true as in this case now i is still three so normally tá a bá fi break yìí sí ó máa ṣe padà wá again láti check as long as condition is still true ó máa ṣe implement nǹkan tó wà náà but nísìn ẹ ká wo nǹkan tó máa ṣe lẹ́sìn ṣe ti ní kó ó break out of that loop ni so nǹkan tó fẹ́ fi nǹkan tó máa fi break ṣe ní loop ni pé okay o kò fẹ́ you want to stop whatever is in the loop maybe o fi condition kan pé okay once this is tó bá ti condition yìí bá ti meet um, I want to break out of that loop mo so mo ti check mo fi if i equals to three so ni pé àgbàtà i jẹ́ one ó continue loop yẹn when i equals to ìgbà tí i equals to two ó continue i equals to three ìgbà tí mo bá continue pé i equals to ìgbà tó ní pé i equals to three at this point I now go to continue because mo ti fi break sí báyìí ó fall out of that loop mm. so nǹkan so ó máa ní time tó máa nílò nǹkan báyìí nǹkan tó nǹkan kan wà tó tún pè ní continue but a máa a máa a máa a máa kàn yẹn náà later so nǹkan tó ti tó lè jẹ tó bá dẹ̀ ti rí wa ló máa ṣùgbọ́n we found we found three so ẹ kí n tún fi nǹkan kan hàn yín tó máa wúlò fún yín bó tá à pè ní code snippet bó tá à ń pè ní code snippet so code snippet simply means gbókè Visual Studio tí ó ti jẹ́ ó ti jẹ́ ká yé kó easy fún wa wọ́n ti sáyé dẹ̀rọ̀ hmm. so tó bá fẹ́ kọ for loop rárá dà ń kú kó ṣiṣẹ́ máa wo ah báwo máa ṣe kọ́ o o kò lè type four tó bá ti type four click on your tab button tab key lẹ́ẹ̀mejì ó máa gbé structure yẹn wá fún ẹ ẹ mọ̀ kí àwọn alátáàpì lè fún ara wa bonisin mo mo type four mo wá click on my tab key lẹ́ẹ̀mejì ó máa gbé structure yẹn wá fún ẹ so ìwọ tó bá níbi tó bá fẹ́ change i yìí these are the variables tó lè change àkọ́kọ́ tó lè change nìyẹn mo fẹ́ kó jẹ́ i mọ́ mo fẹ́ lo another variable yá bí my variable my variable right o gbọ́dọ̀ change àwọn high tó kù náà bó o kò lè lo tab tó bá lo tab ó máa change gbogbo àwọn high yẹn sí my variable mo kàn tẹ̀ tab lẹ́ẹ̀kan gbogbo àwọn high yẹn ó ti change yẹn sí my variable ó sọ pé ìnà this is the next placeholder o gbọ́dọ̀ change eléyìí náà because this is ó sọ fún mi pé less than length so mo wá lè sọ pé maybe ten length mi sìn so mo wá lè ṣe the same thing ni mo ṣe nígbà yẹn náà. okay ká console. dot right line mo lè sọ pé my variable dot to string then console dot read line so ẹ ká comment ti read line so that everything ma le so nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ó máa tó bá ti máa ràn ẹ̀ ó máa implement ilé á tó wá sí ibà yìí nǹkan tá nǹkan tá máa rí at the end of the day ke ẹ ká fi semicolon wá sí ibà yìí nǹkan hmm? tó máa ṣe ni pé máa implement ilé nǹkan tá a ti ṣe lẹ́ẹ̀kan yẹn then ó máa wá padà sí ibà yìí how how output from what from kí lẹ́ẹ̀fín kó máa output nsìn ọ̀yá ya ronú ronú ronú ronú ó máa output zero one two three four five six seven eight nine kò ní output ten because we said my variable is less than ten so nine ló máa dé from zero to nine so ẹ ká run ẹ control s or save it or kó lo button you go be save either way then rebuild and then start close to zero and then console or read oh sorry ẹ ká fi console or read line yẹn sí ibà yìí console or read line yẹn ló. Lo you were expecting pé ká was expecting us to type something kò yẹ so let's save it rebuild so ṣe ẹ̀kan ẹ̀ eh, then read line wọ́n expect ká ká type something so ṣe bẹ́ẹ̀ we found three and then zero one two three four five six seven eight nine so bí nǹkan bí iteration ṣe rí nìyẹn so two by bá just go over lecture again Hmm. tó go over again um, oh no ó máa ó máa ó máa ó máa yé ẹ you know so and the more tó bá ṣe ń lò ló máa ó máa wá ó máa wá natural ṣe you know nísìnyí ó lè ṣe máa wọ ah báwo báwo kí ló kí ló but with time as you practice and practice ó máa yé ẹ dáadáa alright now so ẹ ṣé gan so i ma make next class mm? alright bye.